ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹsẹ mọlẹ mọ ọ̀nà àbáyọ rẹ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ̀jì elédùwà àṣetìẹ. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ̀jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòra kírakín àgbègbè ọbẹ̀ ń fòra gajìgì ragajìgì oníṣègùn ìbílẹ̀ jóníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ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 orúkọ tèmi ni alhaji dr suleiman lawal ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́. oníṣègùn ìbílẹ̀ ni bàbá mi ni bàbá tó bàbá mi lèmi náà jogún lọ́dọ̀ bàbá mi láti kékeré báyìí mo ti gbọ́dọ̀ bàbá mi dàgbà bó tilẹ̀ jẹ́ pé ọdẹ ni bàbá mi ọdẹ tí ń sọ̀lù ọdẹ làwa náà àti bẹ́ẹ̀ láti jogún sẹ́yìn bàbá mi ò ní sẹ́ méjì tẹ́lẹ̀ gbọ́njú bá lọ́wọ́ rẹ̀ ju sẹ́sìn gùn bílẹ̀ lọ máa gbá yàn lẹ́nu. méjèèjì ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n ó ní í ṣe pẹ̀lú ara wọn láì sí egbò kò lè sí ewé ó dàbí ká pé kò sí bàbá kò sí ìyá kò sóúnjẹ kò sómi. So séèyàn lè exist egbò ni ó ni ó hù tí ó hugi tí ó hu ewé látìgbà tó bá ti légbò tó bá ti ní igi tó wá ní ewé ni ó ṣẹ̀ṣẹ̀ wá ní èso wọ́n dàbí ká máa sọ̀rọ̀ èso káwa ní a fẹ́ gbàgbé igi àti egbò kò ṣeé ṣe bẹ́ẹ̀ egbòogi ọ̀pọ̀lọpọ̀ oògùn míì ń bẹ tó jẹ́ pé e, egbòogi lásán là á fi ṣe òmíì wà tó jẹ́ pé ewé lásán gẹ́gẹ́ bí ìwádìí òde òní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n lè mú ewé kan ṣoṣo wọ́n sì ṣèwádìí lórí ẹ̀sẹ̀ kí ló ṣe lè ṣe ǹjẹ́ bọ́ọ̀lù àlàáfíà rẹ̀ sí lára wọ́n lè mú egbògi kan ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ táwa jogún bá rọ̀ bàbá wa wọ́n yàtọ̀ báwọn wọ́n da ewé àti egbò papọ̀ ni lọ́pọ̀lọpọ̀ àwọn aájò ní oríṣiríṣi àlè pé lápèjúwe nísìn omi ń bẹ tí yóò ní ewé rẹ̀ egbò rẹ̀ èso rẹ̀ lápèjúwe nísìn bàbá wa máa ń lo ewé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ṣé ẹ mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí wọ́n ń pè ní plantain àmì ń pè ní banana èyí tí wọ́n fi ṣe dòdò ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó mọ̀ sí pé èso rẹ̀ ní jíjẹ lọ́pọ̀lọpọ̀ àmọ́ ewé rẹ̀ wúlò ju èso lọ ẹ̀rí pé a ti mọ̀ pé e, e, e, èso rẹ̀ ń wúlò fún gbogbo èèyàn wọ́n á fi jẹ dòdò ẹni tí wọ́n jẹ lásán kódà wọ́n á máa fi gúnyán wọ́n á máa gúnyán ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kódà àwọn a máa fi ṣe lùbọ̀ fẹ́ni tó bá ní ìpèníjà ìlera nípa ìtọ̀ ṣúgà a máa fi ṣe ọ̀gẹ̀dẹ̀ wọ́n a máa fi ṣe ọtí ọtí rẹ̀ àgàdàǹgídí ni Yorùbá pè ọtí rẹ̀ òsìsòro ṣe ìwúlò ọtí rẹ̀ sì pọ̀ lára ju oríṣiríṣi àwọn oògùn olóró táwọn èèyàn wa ń lò láyé òde òní lọ èyí tí wọn ò fi máa lòyún kí wọn padà sílé tá a ti sọ̀rọ̀ gẹ̀dẹ̀ ọtí àgàdàǹgídì tí àwọn bàbá ti ṣe ń jọun èso rẹ̀ lásán wọ́n mú tí a bá ti ètí ọ̀wà apọ́n ni wọ́n gé kéékèèkéékèèké tí a bá ti gé wọ́n di sínú kòtò ní bẹ́ńjọ̀n tàbí gbá tó nídèrí wọ́n gé síbẹ̀ nígbà tí o ṣe kòtò mọ́ nísìnyí yẹn lè wá rọ́bà tó nídèrí ẹ bá ti gé sí atapupa wẹ́rẹ́ láì nílò wọ́n dà sí tí a bá ti dapa ẹlòmíràn máa fi kán tẹ́ntẹ́n tí wọ́n sì lè máa fi gàgà sí ẹwà abomi tútù sí ẹwà dé nígbà tí ó fi dijọ́ kẹrin jọ́ karùn-ún ọtí àgàràgìdì ti dé lóòótọ́ wà